adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́yẹ̀gẹ̀ fún aṣáájú wa ọ̀gá wa nábì wa muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run ọba àdékẹ́ọ́lá fún àwọn òbí tó bí wa àánú ọlọ́run kọ́dọ̀ kò ti kọ́ wọn wá pẹ̀lú wọn gba olùkọ́ wa pátá ọlọ́run dákun tí ọjọ́ àdìmọ́sà bá ṣe dáadáa fún wa bíramati arhamar rahim ah, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní ni ọjọ́ júmọ́ Kama gbàgbé àwọn ẹ̀kọ́ júmọ́ eléyìí tá a máa rán ara létí abẹ́rẹ́ wọn bá lékè ọlá ọ̀pọ̀lọpọ̀ júmọ́ kọ́lọ̀ kó ṣe ká sí lórílẹ̀ kọ́lọ̀ kó sì gba níjọsìn fún wa. ìtẹ̀síwájú nínú tafsiru suratul azab eléyìí tí a ń bá bọ̀ wá ṣe pé ọlọ́wọ́n bá bá ọlá ó ti mú àwọn oríṣiríṣi ìdájọ́ wá fún wa nínú súra yìí bákan náà ó ti mú àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wá nínú Islam ṣáájú tí gbogbo wa náà táàrí ẹ̀ kọ̀ọ̀kan ń bẹ. bọ́lọ̀n bá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ rí tọ́lọ́n fẹ́ káwa náà mú ń òun náà ní káwa náà kẹ́kọ̀ọ́ àwọn tó dáa ká dàbí wọn ká ṣe bí wọn ká tún ṣe jù wọn lọ àwọn tí wọ́n ṣàì dáa káwa ọmọ dàbí àwọn wọn nì nítorí pé ibi tọ́rọ̀ wọn kàn gò sí náà ibi ìyà lọ́rọ̀ wọn kàn gò sí. àyà ti tìní tá a fẹ́ fi bẹ̀rẹ̀ yìí náà àyà alákọ̀ọ́kọ́ yìí yóò máa sọ fún wa. nípa ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ sáà nàbí wa Musa aleyhi salatu wa salam láàrin rẹ̀ àti àwọn ọmọ Israẹli nípa oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń sọ nípa rẹ̀ lẹ́yìn tí ó sì rí bẹ́ẹ̀ eléyìí náà jẹ́ kọ́ fẹ́mi àti ẹ̀ náà gba báwọn kan bá tiẹ̀ ń sọ aburú kan nípa rẹ̀ ìwọ sáà má jẹ́ kí ọlọ́run bọ́ mọ́ ọ lọ́wọ́ tí wọ́n bá jẹ́ kí ọlọ́run ọbọ̀ mọ́ ọ lọ́wọ́ tí wọ́n dúró déédéé pẹ̀lú ọlọ́run ọba rẹ. wọ́n pa àwọn èèyàn lẹ̀ ká sọ̀rọ̀ dandan ni káwọn èèyàn sọ̀rọ̀ ṣe bí wọ́n lẹ́nu. tí wọ́n bá ń ṣe òun ni kí wọ́n máa ṣe lọ́ǹtì ẹ̀ tó bá ti jẹ́ sí wípé òdodo ni wọ́n bá ń ṣe tó bá ti jẹ́ sí pé ìfẹ́ ẹnu tọ́ ọlọ́run ọba ni wọ́n bá ń ṣe. má jẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn má jẹ́ kí ìṣe àwọn èèyàn má jẹ́ kó yíwọ padà torí pé àlọ́ ń lọ ní àbọ̀ bálọ̀ ti ń lọ yẹn àbọ̀ lójú ayé ànábì Musa ó ní àwọn nǹkan tí wọ́n ṣe nípa rẹ̀ tọ́nà ọba àlejò ọlá tó fi tó bẹ́ẹ̀ gẹ́ tó fi fi nǹkan yẹn tó fi fi fún nítorí àwọn nǹkan tí wọ́n ń ṣe fáànẹ́bì náà nígbà náà ọlọ́run wá ṣe eléyìí ní tẹ́sílíà láti kọ̀ǹsọ́l ẹ̀mí ànẹ́bì sallallahu alaihi wasallam èyí tí wọ́n ṣe fún ọ yìí wọ́n ṣe àwọn nǹkan míì náà tó pọ̀ bá ànẹ́bì wa Musa alaihi salatu wassalam kọ́lá ànẹ́bì náà sọ̀rọ̀ lórí ẹ̀ ayé àyìn ọlọ́run bá lè pẹ́lá ń sọ fún wa auzubillahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim. يا أيها الذين آمنوا لا تكونوا كالذين أذوا موسى لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيئا ọlọ́run bá lè ọlá ó ní ẹ̀yin tẹ gbà mí gbọ́ lódodo mo pè yín yá ayọ̀ alẹ́ dín ra àmẹ́nu mo pè yín tẹ gbà mí gbọ́ lódodo ayé máa ń sọ́dà kú billahi wa rasulihi ẹni tó yẹ pé ìgbàgbọ́ tòdodo ló ní pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba àlejò ọlá ń bí o torí mélòó mélòó ẹni tó ń lọ ọmọ pé rẹ̀ ló nígbàgbọ́ ìgbàgbọ́ òdodo kọ́ lọ́wọ́ lára ẹ̀ o òun náà máa ń tó ń gbàgbọ́ o bí nǹkan kan bá ṣẹlẹ̀ ọmọ tí ó pè o bí dáadáa bá ṣẹlẹ̀ sí ọmọ ibi tí ó ti lọ dúpẹ́ o. bí kàyọ́kù bá ṣẹlẹ̀ ọmọ tí ó sáré pé o bẹ́ẹ̀ ló ń bá nìkan tó bá ẹlẹ́nu ó ti ní tí ó sáré kì bọ́nu tí ọmọ rí ọmọ àwọn oríṣiríṣi ègèdè tí ọmọ pè ó sì mọ àwọn tí ó sì sáré o. ẹni tó ń náà sì yí pé aburú kan ò lè dá ṣẹlẹ̀ láyé kọ́lọ́wọ́n mọ́ màtí ọlọ́run ló wọ́n sáré dáadáa kan ò sì ní ṣẹlẹ̀ ọmọ yìí pé kò síbi tó ti wá tójú ọ̀dọ̀ ọlọ́run ọba lọ ó lè lò yẹn sábàbí ọlọ́run ní ọ̀pọ̀ dúpẹ́ fún kó tó wá ronú kó tó wá mọ̀ yìí pé ẹni tó lọ́n lò sábàbí yìí náà lẹ́tọ̀ọ́ káàkiri pé tọ́ òṣè okú sẹ́hùn kíyàn fẹ́ mi mú orí hàn fẹ́ni tó lọ́n bá lò ní dáadáa fi sí ni nínú tí ń bẹ nínú ẹ̀kọ́ fúlàmù ni. ọlọ́ni gbogbo ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo tẹ́ sì gba òjíṣẹ́ tí mo rán sí yín tẹ́ gbà gbọ́ lódodo ara àgbàgbọ́ nìyẹn tí má sì léyìn gbà yín pé ànábì òjíṣẹ́ ọlọ́run ọba ni nínú téèyàn gbà ń bẹ̀ ni wípé akbar gbogbo ìró tá ànábì bá mú wá fún wa à ní takò nínú làákàyè wa nínú òsè wa àgbà lódodo bákan náà. nùtí òwú fi ma amar ntọ́ba ti pa wá láti ẹ̀kọ́ ká máa ṣe òun láà máa ṣe wáṣẹ́ ànábì náà máa ṣe nǹkan báyìí èèyàn gbọ́dọ̀ máa ṣe ni. wà á nàìjíríà níbi máa zẹ́jàrọ̀ àìní o á sì ta kété sí ntọ́ba ti jágbe mọ́ afẹ́ mẹ́tẹ̀ẹ́ díẹ̀ o. wàlá yóò ìbẹ̀dù lọ ìlà bí máa ṣàrọ̀ a á sì gbọ́dọ̀ yẹn nǹkan láàyò pàbí njọ́sìn fúnra wa pàbí njọ́sìn fọlọ́wọ́n ndị ń jẹ́sí pé yẹn gbà o nítorí ń jọ́sìn yìí tó lóbi ń sin lọ́run ìjọsìn rẹ pé mò ń ọba pẹ̀lú nǹkan yìí ni síta bá tọ́ pa rẹ̀ sábà ara ń tà ànábì sin lọ́run ni torí pé nìkan ò lè ìyá ọ̀sọ́ lọ. eléyìí lára tí wọ́n pè wá pé o ẹni tó lóun gbọ́ ọba tó sì gbà nẹ́bì gbọ́ lódodo ọlọ́run pè wá o tọ́lọ́n bá sọ eléyìí gẹ́gẹ́ bíi wípé ẹni tá a fẹ́ràn tá a wá fẹ́ kó fara kọ́kọ́ kúkọ́ àmọ́ wá sàlàyé fún ah, eléyìí kọ́dá o mọ́ni báyìí o bí ká sọ wípé ọmọ mi ọ̀wọ́n etí rẹ mélòó ni kí lọ́ọ́ máa fi ṣe tó lọ́ọ́ mọ̀ fún wa lẹ́sìn pé méjì nìyí. ọ̀rọ̀ ni máa fi gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ayà yìí ọlọ́wọ́ bá nítorí láti ń pè wá sí mo pè ẹ̀yin tẹ́ gbà mí gbọ́ lódodo tí wọn náà máa pé gbàgbọ́ rẹ kò ṣéèkì o ọmọ ìpọ́lọ́wọ́ bá yìí lo nígbàgbọ́ nú ẹ̀ ọlọ́nìlà kálẹ̀dì iná Musa ẹ àwọn tí wọ́n fara ní Musa o ti fi wá sọ̀rọ̀ ó kọ́kọ́ pàtàkì tá a nígbàgbọ́ nínú ànábì tó ń rántí wa yẹn náà látẹ̀kúnú kẹlẹ̀dínà ádáwó Musa ẹ má dàbí àwọn àdéhùn fara ní ànábì Musa o ẹ má dàbí àwọn tí ará ànábì Musa sí tí wọ́n tó wá fara ní ànábì Musa àwọn sọmúlá wa kọ́ ìdá ìlọ́dọ̀ àwọn àbáwọn ní ma sùlù tẹ̀síìr wà ní alukur'an bí ẹ̀mọ́mi láwùzì lábí kùsùsì sábàn. alukurani rèé tọ́lọ̀mbá ti ń sọ ó lè jẹ́ pé torí ìṣẹ̀lẹ̀ kan ló fi ṣẹlẹ̀ ló fi sọ̀rọ̀ yẹn àmọ́ gbogbo títùmọ̀ yẹn bá ti bá mu náà náà ní bá wí o torí pé kẹsẹ̀ pé torí ìhun nìkan ó sọ yẹn torí kíni náà má ṣẹlẹ̀ ni àbí ìtòun náà tún ṣẹlẹ̀ náà òun náà bẹ̀rẹ̀ abẹ́ kí láti ń sọ eléyìí òun ni wípé bọ́lọ̀ ti sọ yẹn bẹ́ẹ̀ náà ni ọ̀pápọ̀ síbi wípé káwa náà má jẹ́ sábàbí ìnira fún ẹ̀dá ọlọ́run ọba kan pàápàá jùlọ fún olùgbọ́ ọlọ́run ọba gbọ́ kan kíyàwó má jẹ́ sábàbí ìnira fọ́kọ fọ́kọ náà má jẹ́ sábàbí ìnira fúnyàwó kí bàbá má jẹ́ sábàbí ìnira fọ́mọ fọ́mọ náà má jẹ́ sábàbí ìnira fáwọn òbí ẹ̀. ìmáàmù ọmọ jẹ sábàbí ìnira báwọn èrò ẹ̀yìn ẹ̀ káwọn èrò ẹ̀yìn náà ọmọ jẹ sábàbí ìnira fún ìmáàmù wọn kọba àlù ọmọ jẹ sábàbí ìnira fáwọn àtọjọba lé lórí káwọn tí ọba jọba lé lórí náà káwọn náà ọmọ jẹ sábàbí ìnira fọba wọn bí gbogbo ẹ ti kó papọ̀ lónìí o ṣùgbọ́n ní ìgbékalẹ̀ ọ̀rọ̀ àríkọ́ náà bá lè tẹ ọlá fẹ́ mú ọ̀rọ̀ yẹn láti fi lè bá àwọn olùgbọ́ náà bá gbọ́ lódodo sọ̀rọ̀ ẹ má jà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fara ní ànábì Musa o kí wàá fún rẹ̀ náà ẹ má ẹ má fara ní ànábì o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni Kini ni ìnira tí wọ́n kó bá wọn níjọ́ náà ọlọ́wọ́ bá ní ìnira tí wọ́n kó bá ànábì wa Musa níjọ́ náà ànábì sallallahu alaihi wasallam ànábì ló sọ fún wa níbi rẹ̀ kan Bukhari tí wọ́n mú nínú wọn bákan Muslim àwọn náà mú nínú anabi sallallahu alayhi wa sallam wọn ni máa dàkàrà wù sallallahu alayhi wa sallam ani òfin kọ́ọ̀lì ìdí riwayati muslim anna bani isra'ila kanu yagtasiluna urata wọn nígbà yẹn àwọn bani isra'ila àwọn ọmọ israel wọn máa lọ wẹ̀ ní hóhò lódò wọn máa lọ wẹ̀ ní hóhò lódò tó ń kálukú ọmọ wo abẹ́ ara wọn wọn máa ṣe bẹ́ẹ̀ nígbà náà yẹnzoro bá dùn ìlà báyìí apá kan wọn máa wo ẹnìkejì wọn máa rí abẹ́ ara wọn gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àwọn àṣetí yìí náà wà ní ṣe rúra èèyàn náà ká máa pe fíléjì ni tí wọ́n wà bẹ́ẹ̀ ẹgbẹ́ àwọn lọ lodò àwọn bọ́ìsì ó lodò wọ́n lọ wẹ̀ wọ́n mọ̀ wá bẹ́ ara wọn wọ́n mọ̀ sá ṣeré irú eléyìí ọ̀lẹ́tọ̀ọ́ ní Islam. Baba mi náà ò kíá bàbá mi náà ò kíá ìhòòhò ni ọwẹ lọ́nà máa fọ́ọ̀mù rẹ̀ wá kírun lẹ́yìn nínú ilé wẹ̀ ẹni tí ẹlẹ́jọ́ rí òwò ara yín òun ni wọ́n yà àtìyàwó rẹ̀ kò sí kò sí kọ̀rọ̀ kan láàrin wa àtìyàwó rẹ̀ àmọ́ màá rẹ yálà lọ́kùnrin àbí lóbìnrin ọ̀ ó níbi tó lè rí mọ́ lára rẹ̀ ẹgbẹ́ bó ti jẹ́ pé obìnrin sóbìnrin náà ó níbi wọ́n lè rí lára wọn síra wọn ṣùgbọ́n kọ àtìyàwó kò sí òwò kan láàrin àkọ́kọ́ nìyẹn inú àwọn ọ̀rọ̀ kejì tó tún jáde nínú ṣẹ̀dá ń bí ìtọ́ ẹ̀ka tó kíyèsí mọ́sálà kan á lè jáde pé ṣé èèwọ̀ wá ní káwẹ̀ ní òwò torí ẹ̀rí pa nǹkan yìí àwọn àbá jọ wọn tó wá fẹ́ lọ wẹ̀ ọ̀sán bàǹtẹ́ ọ̀sán bàǹtẹ́ wẹ̀ kí ṣe bàǹtẹ́ ògùn ìtìjú ọlọ́run ni pé àìwẹ̀ ń wò àwa yìí náà gbẹ́júmọ̀ lọ́dọ̀ àwọn tó bí wa àwọn tó bí wa bí wọ́n bá ń wẹ̀ láwọn àbá tó bá tó bá wa wá fẹ́ wá ọmọdé yìí wá kẹ́mi lẹ́yìn ṣùgbọ́n pẹ̀lú bàǹtẹ́ ni níbi tí wọn. kéde bàǹtẹ́ ògo pé wò fẹ́ wẹ̀ ní òwò tó bá fẹ́ kí wọn lẹ́yìn òní rí òwò wọn. ṣé káwá wẹ̀ ní òwò báwa ti ń wẹ̀ lénìí ṣé àràmù ni. òun ní sàrámù àmọ́ téèyàn bá fi kò táwọn sọ eléyìí tá a sọ yìí torí pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tá à bá bọ̀ sáàdì sí àdìsí wa òun ló kí sára yọ jáde àwọn máa ń lọ o Musa wáàdà wa Musa. owó ta kété sí wọn gẹ́gẹ́ bí ànábì ọlọ́run tó ta kété sí wọn òun ò ní bá wọn wẹ̀ tí wọ́n mọ̀ wájú wọ abẹ́ ara wọn òun ò ní bá wọn sìn yìí o òun lọ dá wà níbì kan tí wọ́n ti ní máa rí ìhòòhò tiẹ̀. fàkọ́ọ̀lù wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kùsọ láàrin ara wọn nínú ìsọkúsọ tá a sọ nìyẹn pé wọ́n sọ nípa tiẹ̀ náà tó bá ti ń ṣe nǹkan kan tó yàtọ̀ sí tàwọn yòókù yóò bí káwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n wá ní tí wọ́n bá ń ṣe wọ́n ní kọ́ yẹra rẹ wò pé ṣé tí wọ́n ń sọ yẹn lóòótọ́ ṣé àléébù ni ṣé kò jọ mọ́ ìbínú tọ́lọ́run tí kò jọ mọ́ ìtakò lànà ti tẹ̀sí wa tí o bá ti takò jẹ́ ká máa sọ tí wọ́n bá sọ fún wọn lẹ̀ àwọn ni wọ́n máa lẹ́sẹ̀ tí wọ́n máa kọ̀sẹ́ lẹ̀ fún wọn. ṣùgbọ́n tó wáyé pé tí wọ́n ń sọ náà wọ́n náà bá rí sí i wọn náà pèrè sákìyèsí o kò yí padà o wọn náà pèrè sákìyèsí o ajẹpọlọ sábà bí fún ọ nìyẹn o láti lè pèrè sákìyèsí tètè kó wọn náà wà dàsá gidi torí pé ọdún wàhálà ta kó sí láyé lé nínú yẹn bá ń sọ̀rọ̀ kan nípa ẹnìkan láti lórí nǹkan tí ń ṣe yọ pé ẹ̀ ń ni ẹ́ wọn náà sáà ń pè tó ń ṣe ọ̀dà gbọ́ pé yẹn tó ń ṣe tí ọ̀dà wà ń bẹ́ẹ̀ wọ́n náà yí padà yóò ṣe nǹkan kan ọ̀nà tọ́lọ́ ń pà tó fi tóbi kọ̀rẹ́ tìrẹ lẹ́nu yẹn oríire ní fún ọ. ẹ̀wẹ̀ kan tó bá kó fẹ́ kọ̀rẹ́ tìrẹ bí tí mo ṣe lọ náà ni ẹ máa ṣe lọ. <laughs> ọba àdìjọ tí a fi rìsọ́ọ̀tì ẹ̀ bá dé ta ni ó jẹ́ wọ́n lọ jẹ́ rìsọ́ọ̀tì tara rẹ̀ kò ní wọ́n pín bẹ́ẹ̀ gòsì ní ọlọ́run sì ti mú àwíjàre lẹ́ẹ́fíbọ̀dì lórí ìwé òsì mi ò gbọ́ sí ibùsẹ̀ agbọ́mọ́gbà ló kù tí ọmọ jẹ ká torí ìdí eléyìí ẹ̀kọ́ ni fún kálukú wa láti lè mú oríṣiríṣi ọ̀nà ni correction lè ti wáyé kódà o lè máa lọ kọ́lọ̀ kan kọ̀ ta sí ọ létí o lè má jẹ́wọ̀ ni wọ́n bá wí bóyá àwọn akẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ síra wọn bá ah, kí wọ́n sì ń sọ yìí náà bá ń tẹ́sí mi náà wí o ọlọ́run fẹ́ sí dáadáa fún ọ nìyẹn

kódà tí wọn náà bá tún wá rí correction nínú ọ̀rọ̀ tiẹ̀ náà tó wá sì gbà mí ìtẹ́wá fẹ́ correction yẹn báyìí torí pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn ọlọ́run ní kó yé mi ẹ bá sọ bẹ́ẹ̀ lómi kò ní yé báyìí tí ládàá yóò fi pọ̀ ó sábúrú mi náà wọn náà tó correction òun náà nù. àmọ́ ìjọba àdàsá gidi fúnra yín fani tí bá fẹ́ ẹ̀hẹ́n bóun sì ti máa ṣe lọ náà nù máa ṣe lọ <laughs> máa ṣe lọ báyà wá sọ mọ́ pé tó ń kọ̀ lẹ́tì ẹ sí pé fún kéjì sọ òun yóò ba ẹ̀rùn dáadáa ti jẹ́ tó bá bá ṣẹlẹ̀ òun lè gba aládàá tẹ̀ lórí tó ṣe torí ìdí eléyìí wọ́n ń sọ ìsọkúsọ nípa ànábì Musa níjọ́ náà kí ni nǹkan tí wọ́n ń sọ wọ́n ní mọ́mọ́ náà wò á ń yẹ èyí ló kọ́ ni tó fẹ́ máa kíláàsì ara ẹni tó wọ́n asopani lẹ́yìn mọ́sá asopani ẹ̀rí wọ́n bẹ̀rẹ̀ sí sọ́kùsọ́ nípa asopani ẹ̀yìn náà ò rí ni bí ewé pẹ̀lú wa tọ̀bẹ́ jẹ́ ká rí ipa tó ń bẹ lábẹ́ rẹ̀ gbangba ni abẹ́rẹ́ nǹkan sẹ́yìn pẹ́lú mi ó lè mọ kíláàsì rẹ̀ pẹ̀lú àwọn kankan ó lè mọ sàn kankan kò ní fẹ́ ṣe pẹ̀lú wọ́n lè mọ pé oríṣiríṣi làwọn ọmọ sọ nípa rẹ̀ kẹ́nìkan ní ṣe ni ìwà ilé ìjọba ti báyìí ni àrùn kan ní ṣe ni kẹ́nìkan ní ṣe ni ó kọ́ àdúgbò ọmọ sọ sí ẹ̀ gbogbo tó wù kí wọ́n máa sọ nípa rẹ̀ tẹnu wa lè má lọbẹ̀ láti fi tẹ̀síìrì rẹ̀ ń bí oríṣiríṣi ni wọn náà máa gbọ́ nípa ara rẹ̀ táwọn èèyàn máa sọ tó bá kọ̀sẹ́ tó bá ti dúró déédéé pẹ̀lú ọlọ́run dandan ni káwọn èèyàn sọ̀rọ̀ torí pé èṣù rèé èṣù tẹ́ rí yẹn gbogbo ọ̀nà ni wọ́n fẹ́ gbà láti pé káwọn èèyàn mọ̀ sórí rẹ̀ gbogbo ẹni tí wọ́n ti wá rí tóun bá ti dúró déédéé òun gẹ́gẹ́ ni tájẹ̀tì wọn kẹ́ ẹ mọ́ bàá rí gẹ́gẹ́ bí àríkọ́sí ìyẹn gẹ́gẹ́ ni tájẹ́tì èṣù pé ẹni tẹ́ ẹlẹ́ẹ̀rí gẹ́gẹ́ tóun jẹ́ ni rè yẹn òun náà lòun ó sì wá nǹkan kan tóun ó lè bẹ́ẹ̀ lè mọ́ la lára ń tí ń ṣe tẹ́ ẹ̀ fi ní máa rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ máa rárí kọ́ sí dáadáa lára rẹ̀ àṣírí kan tó lè yẹn lé ní okun kálukú akálọ́ mọ́ kí là nẹ́bí ọ̀gbọ́n ọlọ́run gbà nẹ́bí kalẹ̀ fún ọlọ́run ní làkọ̀dé káàní lákùn fi rasulillahi uswatun hasana gbogbo àríkọ̀ṣe dáadáa pátá ọ̀pọ̀ àrísára nẹ́bí kí ni wọ́n tún wá sọ nípa nẹ́bí ẹ́ wọ́n gbèrò àtipá kódà nínú ìtàn náà ni wípé nínú pọ́ìsìn tá ànábì jẹ níjọ́ kìíní àná tẹ́báwọn kan náà fún pọ́ìsìn jẹ bí wọ́n fi pọ́ìsìn sára ewúrẹ́ tá ànábì jẹ ṣe ọlọ́wọ́ mà kọ́ ọlọ́wọ́ sọ bá ànábì pé ànábì kọ́dà ewúrẹ́ gan-an lọ sọ̀rọ̀ ewúrẹ́ tí wọ́n fọ́ ilé ànábì má jẹ o wọ́n ti fi pọ́ìsìn sí ni lára nínú nínú àwọn ìtàn kan nìyẹn tó gbé wá ewúrẹ́ yìí ewúrẹ́ tí wọ́n ti tún ẹ̀jọ pa ń sọ̀rọ̀ pé ànábì má jẹ́ mi wọ́n ti fi pọ́ìsì sí mi lára ànábì ah, wọ́n lẹ̀ ànábì sí màmá òjì jẹ́ nínú àwọn ìtàn ni wípé nínú ìyà ìgbà táàárẹ̀ yẹn dé ara pọ́ìsì yẹn ti ń bẹ lára náà lọ sí jẹ́ sáà fi kú ànábì kó lè yẹ wípé ọlọ́run ti parí gbogbo nǹkan ṣùgbọ́n ká lè kẹ́kọ̀ọ́ ní nǹkan tá a fẹ́ sọ mẹ́yẹn ká lè mọ̀ wípé kò sí ní tó o lè ṣe ò lè táyé lọ́rùn èṣù sì lọ dúró látara ẹni tó bá dáa sí ọlọ́run ọba káwọn èèyàn mọ̀ra rí kó sì dáadáa lára ẹ̀. èṣù ọ̀wọ́ ara wá kankan tí ò nítumọ̀ wọn wà lébẹ́lì ẹ̀ mọ́ la pé ẹ̀ náà òdìdí máa ṣe ni ó ti jọra ẹ̀ lójú gbéraga pọ̀ kò sì ṣe gbéraga ó láwọn kankan ẹni ìyẹn fúnra ẹ̀ ní kíni kí làwọn máa pè nínú ó sì lọ́kọ̀ọ́kọ̀ òun ni izzatu nafs tó pàtàkì ẹ̀mí ara ẹni ká má yẹpẹrẹ ẹ̀mí ara ẹni torí pé izzatu nafs òun ni kíni òun ni àtàwásùtù bayna khuluqayni sayyi'ayni kólùkù kan ní èyí tá ń pè ní àtẹ àzólù àzólù yẹn ni kíni òun là ṣe ètò kò yé àzólù ọmọ jẹ́ kíni àṣe ètò. àtàkàbù wọn máa jẹ́ kínní àlè ìfúrọ́d àfẹ́jù ìsátù náà fi wá wà láàrin ẹni tẹ́yìn ń wò yìí tẹ́yìn rò pé ó sì gbéraga ni ó sì gbéraga ìsátù náà sì ló ara ẹ̀ kò yẹ ẹ̀mí ara ẹ̀ ni eléyìí ti ń sèyẹn kí ó sì gbéraga ẹlòmíì lè má lò ti bẹ́ẹ̀. wọ́n tó lówó lọ́wọ́ kò ní wá bá ọ kókó fún òun nìkankan torí kò kọ̀ yẹ pẹ́ rárá rẹ̀ àwọn àdìgbò ó ti ẹ̀ ní gbéraga púpọ̀ aláìrẹ̀ sáríkà tí ń gbéraga kò sì gbéraga o torí kò ti mọ̀ yí pé nù sí sí àwọn èèyàn ni kó fún ni la yóò padà bí sọ̀rọ̀ kékeré tí ọmọ wa la yẹ nígbà tí sì rí ní àwa izzatu nafsi nìyẹn ó pàtàkì ẹ̀mí ara ẹ̀ nítorí ìdí eléyìí àṣíríkà nìyẹn ò jẹ̀mọ́ o gbogbo ntọ́ba ti dá èso ọ̀wá nkankan tí ọ̀rọ̀ gbé jáde fáwọn èèyàn bẹ́ẹ̀ pé ẹ máa wo eléyìí gbogbo àwọn dáadáa nígbà ní dáadáa ninety nine percent lára tá a wá rí àìdá one percent yọ wá dàbí gbà tó ju ninety nine percent dáadáa lọ lọ́dọ̀ àwọn èèyàn bí sẹ́mi rí nìyẹn ká lọ kíyèsí dáadáa o kò sí nǹkan kan tẹ́sùn rẹ gbà ń bẹ̀ kó fi lè kó bá àwọn èèyàn tó pọ̀ náà ni o kó fi lè kó bá àwọn tí wọ́n máa rí ẹyọ kan yẹn wọ́n wá gbàgbé ninety nine yòókù yìí pé à ṣé kò tiẹ̀ ní àwọn dáadáa tó tó báyìí ẹni tọ́lọ̀ bá wá sànú òun lòun ò ní rí one percent yẹn òun ó sì fi ninety nine yòókù neutralize one percent jẹ́ ọtí o tó jọ ìgbà torí pé ọwọ́ èṣù ọba òun nìyẹn ṣùgbọ́n ní ọwọ́ èṣù bábà one percent torí yẹn ninety nine ọ̀jẹ̀ kankan lójú ẹ̀ má. torí ìdí eléyìí gbogbo bí wọ́n ti wá ń sọ sọkúsọ nípa tiẹ̀ náà ó lè jẹ́ nú ilé ó lè jẹ́ nú ẹbí ó lè jẹ́ ládùúgbò ó lè jẹ́ láwùjọ kan ó lè jẹ́ nílé iṣẹ́ gbogbo ibi tíbi tó bá wà tẹ́ bá ti ń sọ tí ò da nípa rẹ̀ wọ́n mọ̀ létí ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá létí ọlá ń wò wọ́n ìdí wọn kan bùkátà ni wípé ṣé n tí mò ń sàn ṣe kò sátakò tọ lọ́hùn ṣé n ń ṣe kò nẹ́bì ṣé n ṣe ìdí wọn bùkátà jù yín lọ. tí wọn náà bá kà wá kẹ́rin pé àǹtí wọn máa ń sọ yìí náà mí náà máa kù lóòótọ́ ọlọ́run náà máa ní ọ̀dà inú lànà nẹ́bì náà máa ní ọ̀dà àmọ́ lọ gbọ́ tàmáàdá ẹni pé kéèyàn máa kọ̀ntínú níbi àìdá ìpẹ̀kun rẹ̀ àbámọ̀ ni o àbámọ̀ sì yín kò ní bámẹ́. anábì sallallahu alayhi wa sallam anábì wa ń sọ fún wa yí pé nínú nǹkan táwọn bá ní ìsirayílà ń sọ láàrin ara wọn jọ́nà yìí pé ọ̀ mama náà àwọn yẹ́ kìtẹ̀ sílẹ̀ máa nà èyí ṣe bí ọ̀wẹ̀ pẹ̀lú wa pé lánàá wá dé asòpá ni jàre ó sòpá ni ìpákùdùrú mbẹ́ndìẹ̀ fàdá àbàyáwó mẹ́rin yọ̀gọ̀tẹ́ sílu ànábì Musa tó wá lọ ń jọkọ̀ ẹgẹ́ bí ṣe rẹ̀ ó bẹ́ẹ̀ lọ wẹ̀ kọ̀ papọ̀ máwọn yòókù fàwátọ̀ àtàwọn ọwọ́ aláhájà ọbọ̀ aṣọ rẹ̀ ọ̀rọ̀ akó sórí òkúta kan lẹ́gbẹ̀ẹ́ kan tọ́bọ́ sí kọ̀rọ̀ díẹ̀ ń wẹ̀ ń bẹ̀ fa akọ̀dọ̀ yọ̀gọ̀tẹ́ bẹ̀rẹ̀ sí ní wẹ̀ wàyídà bẹ̀rẹ̀ ah, ọlọ́run òkúta bá sì di kán ọba gbé aṣọ ànẹ́bí musa máa ń gbé sálọ àti ọlọ́run ọba tí ìbáṣà ànẹ́bí lọ́sọ̀rọ̀ ìwà àrùbá àfóòlù òkúta ṣe lè gbé aṣọ sálọ ara àwọn níta àti gbọdọ̀ gbà fún ànẹ́bí sallallahu alaihi wasallam nìyẹn tánẹ́bí ló sọ ó ṣẹlẹ̀ náà ni òkúta ṣe kéde òkúta bẹ̀rẹ̀ sí gbé aṣọ sálọ fàyẹ́jìrì musa wàrà ànẹ́bí musa bẹ̀rẹ̀ sí sáré tẹ̀lé òkúta lẹ́yìn tó bá ń gbà sọ míì gbangba sọ mi bolo ń gbé aṣọ mi sálọ àti musa bẹ̀rẹ̀ sáré tẹ̀lé alágbára sí lọ́nà ń ìwà musa tagbara tagbara olóbi sáré lọ gbá ah! wo òkúta yìí tó ń bá ilé gbọ́ ọmú lónìí bẹ́ẹ̀ ni ti lé òkúta yẹn lọ òkúta ò dúró pẹ̀lú àṣẹ ọlọ́run ni ó ní fẹ́ mú jáde mẹ́ àtàwà kọ́fà bì ọkà àríwùsá àrí tí ń sá lọ òjò lè wo wájú kẹka ọkà gbé ó gbé aṣọ níwájú bíi táwọn ọmọọba ní Ísírẹ́lì àti wọ́n sọ̀sọ̀ kúsọ̀ nípa àríwùsá ó gbé aṣọ níwájú níwájú wọn. káàdì ìbùsọ̀ bẹ̀rẹ̀ kó mú aṣọ gbà tó kúta dúró báyìí ó rí àwọn èèyàn bá mú ni wọ́n ti rí abẹ́ rẹ̀ tí ọ̀bẹ kan rí abẹ́ nìkan. fara áwọ̀ annahu laysa bi laysa bi ba tó bá rí sá ah, àsìkò tiẹ̀ sí palábẹ́ ànábì Musa so sọ nípa rẹ̀ ẹ́ wọ́n rí pé kò sí ìpa ń bẹ̀ kọ́dà wà lábàrọ̀ àìsàn kankan òsà ànábì Musa àwọn kan sọ pe ẹ ti máa kíkọ̀ nǹkan oríṣiríṣi náà lèèyàn máa sọ téèyàn bá ti fi ìkàtẹ́ lílódodo àwọn kan pa ẹ̀tẹ́ ti mú gbogbo ara gbogbo ara rẹ̀ ló ti dúró jábòjá òun ni bárọ̀sì yẹn wọ́n ti kọ̀mọ̀ sí nǹkan tó lára ẹ̀ kàmá kọ́lu gẹ́gẹ́ báwọn ti ń sọ wọ́n ní fa ádámà nà fábàárọ̀ àhúlọ́wù òun ní ìtumọ̀ tọ́lọ̀ ọba àlẹ́ pẹ̀lú àwọn abitẹ̀lẹ́ inú ayé àyẹ̀ yìí pé fàbàárọ̀ àhúlọ́wù mi mà kọ́lu wọn lọ́wọ́ bá òun wá fọ ànábì wa Musa òun fọ ọmọ níbi nǹkan tí wọ́n ń sọ ànábì Musa má kanga kò níbẹ̀ òun wá jẹ́ kí nǹkan yẹn ó kílẹ̀ àti wọn wípé ń tẹ̀ ń sọ yóò sì rí bẹ́ẹ̀ o tá a bá Yorùbá ní bí a bá farabalẹ̀ ojú ó ṣe kíni ojú ó rí mú téèyàn bá farabalẹ̀ dáadáa ẹni tẹ́ nípa ẹni yẹn ẹ padà máa àti kọ̀ọ̀kan yẹn tẹ́ bá farabalẹ̀ lórí ẹ̀ ṣé n ti sọ ẹ bẹ́ẹ̀ lórí lóòótọ́. ẹjẹ́ àjọ máa wò gbogbo ẹ̀ náà clear yọ padà hàn olóhùn padà gbé nǹkan yẹn padà mọ̀ bó ṣe rí eré ẹni ó jẹ́ níbi tẹ́rù pẹ́ni eré ní ẹ̀bí ilẹ̀ àtìrí inú súnà ọlọ́run ọba ni wàlá ń jíra lè súnà tè láyé tẹ̀bùdí lá súnà ọlọ́run ọba yìí sì yí padà ìlànà ọlọ́run ti máa ṣe nǹkan yẹn kì í yí padà tàṣírí yìí ó padà tú yóò padà fi hàn yín. ẹ̀yin lẹ́yìn rò lẹ́ni rí ẹ̀ padà pẹ́ níbí ni ẹlòmíín sì ni ẹ̀yin rò ni mà wa pé nkálukọ́ padà mọ́ wá sábàámọ̀ nípa ó àwọn dáadáa ti lọ àmọ́yà àwọn ẹni rí tó lọ àwọn ayé ń sunkún wọn lé ní torí wọn lára wọn àǹfààní tó yẹ kí rí èsùn rí a inú hundred percent one percent tẹ́sù fi hàn wọ́n láì dá yẹn àkókò lè pé a lè pé kéde pé kò sẹ́ni tí ò láyé àwọn kálukú náà láwọn àìdá kọ̀ọ̀kan ṣùgbọ́n ẹni tí ó ń láaká yéèyàn òun yóò wá wo èyí tó dá yẹn ibi tó dá yẹn lọ́mọ bíbá lò ibi tó dá tó orí yẹn torí kò kú sí níbi tí nǹkan láì dá tó náà yóò ní yóò ní yóò lè ìtọ́da wọ́n wá bá a lò pẹ̀lú ìtọ́da yẹn ó láaká yìí dáadáa lò wọ́n máa rí èyí tí ò dáa yẹn ìwọ ó ṣe nígbà tó rí lókùn àtẹ pé àtúnṣe nìwọ fẹ́ ọmọ wa tún ṣe níbi ètò ọ̀nà rí kókù dé yìí lọ pàápàá jùlọ nígbà tí ibi tó kù sí yẹn tí ò bá ti jẹ́ ìtẹ́sìn láàlè báyàn sí lórí ẹ̀ torí pé àwọn mìíràn ń bẹ̀rẹ̀ pé àìdá yẹn èèyàn lè mẹ́lẹ̀ báyàn sí lórí ẹ̀ o. lọ́nà kejì náà sì ni wọ́n tó sì bẹ́ni yẹn ṣe náà wọ́n náà rí ra rẹ̀ yí pé sẹ́mi náà ní dára wọn ọ̀kan náà tó ní ìṣẹ̀lá lomi ń bẹ ẹni rẹ ni lánàá ìgbà tó rò papọ̀ máwọn ẹni bí ó dára wọn o òun gẹ́gẹ́ múlẹ̀ ò wà mùsẹ̀kìm kò tí ì dúró kó múlẹ̀ dáadáa nínú ẹ̀sìn òun náà wò pé ẹ máa kọ̀rẹ́tì ni àìmọye àwọn tó lóun sì bẹ́ẹ̀ lánàá ó dára wọn gbẹ̀yìn torí ìdí eléyìí ọlọ́wà ní bàbá rọ Allahu kọlu qalu owó ọlọ́wọ́ bá òun wẹ ànábì Musa níbi nǹkan tí wọ́n ń sọ wa kana inda Allahi ọlọ́lá ànábì Musa yẹn lọ́dọ̀ wọn ọlọ́run ẹni yìí lànábì Musa ẹni àpọ́nlé Musa gẹ́gẹ́ bó ti jẹ́ sí àwọn èèyàn náà lé ní ẹni ẹni pàtàkì ni wọ́n lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n lójú àwọn èèyàn ìjámọ̀ kankan àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ìjámọ̀ kankan kódà bẹ́ẹ̀ lómi bá wọ àwùjọ ẹ̀fẹ̀ lè má jì ó ṣe kíni ẹ̀fẹ̀ lè má jì ó jòkó ní gádìn tẹ̀ bá wà bẹ̀lẹ́ pẹ́ẹ́tẹ̀ wá fún ní rìgáàdì kankan lọ́tọ̀ ó sì lọ́lá ju ẹni tẹ́yìn fún ní àpọ́nlé ga jùlọ láàrin tẹ́yìn ọ̀mọ́. ọlọ́lá jù lọ níwájú ọlọ́run ọlọ́run ọba àlekè ọlá ń fìdí eléyìí múlẹ̀ kó ń kálukú wa náà ká kíyè sára kárara máa fojú kéré àwọn èèyàn ká sì máa kíyè sára níbi tá a bá máa sọ torí ọlọ́run ọba àlekè ọlá máa má pè é ní àdá ìnira ńlá ni tí wọ́n sọ nípa Musa níjọ́ náà lọ́hùn. tí wàá gbọ́ eléyìí. anabi sọ̀rọ̀ àwọn sọ̀ọ́bà níjọ́ náà lọ́wọ́ àwọn bó tẹ̀sírì ní ìtumọ̀ rẹ̀ nìyẹn tọ́lọ́wọ́ bá alẹ́ kí ọlá sọ bá fẹ́bà ra àwùlọ mímọ́ kọlu wa káàní ìdá lọ́ọ̀yì ayé dájá in àwìn ìyá anabi musa yìí tó tóbi ni. nínú àwọn nǹkan tó wá anabi náà pọ̀ tó yẹ pé àwọn mùsùlùmí àwọn náà kẹ́kọ̀ọ́ nínú àwọn àdá àwọn ìnira tí wọ́n fi kàn anabi. tí wọ́n ń sọ nípa ànábì náà ní ètò wàmí má asọ̀lá lè rasulillahi sallallahu alayhi wa sallam min ada ada ufi ituhami i bil fahisha wọ́n parọ́ mọ́ yàwó Aisha wọ́n ní Aisha ti sìnà tá a máa ń pè ní àdìsí lẹ́hìf nusura wọlé wa nusura tún nọ́ọ̀ ọlọ́run ti sọ yẹn ojú ogun ni wọ́n lọ. lójú ogun jọ náà lọ́hùn yàwó aisha wa ń bọ̀ wá padà yàwó aisha wa pẹ́ bí ó ti parọ́ máa níbi ó ti parọ́ máa yàwó aisha nìyẹn mo ti sì ní pẹ̀lú arákùnrin kan. wọ́n dẹ́ mọ̀ọ́mọ̀ fabricate ọ̀rọ̀ yẹn ni wọ́n àgbẹ̀kọ̀ ṣẹlẹ̀ lóòótọ́. ọ̀rọ̀ yẹn dùn ànẹ́bì gan ìṣẹ̀lẹ̀ ńlá ni nínú ìtẹ̀sìn wa ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ànẹ́bì musa ṣe kéde àbẹ̀ ànẹ́bì wa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe sùúrù nínú àwọn ìnira eléyìí tẹ́lẹ̀ kà nẹ́bí sallallahu alayhi wa sallam wọ́n darí ogun jọ kan ànẹ́bí wa pín àwọn ọ̀rọ̀ ogun fáwọn èèyàn pàtà ànẹ́bí pín ọ̀rọ̀ ogun fún wọn tán tá ànẹ́bí ò sì retí nǹkan kan bẹ̀ ju kíni lọ lójú rí ọlọ́run wọ́n bá sọ pé ah ìlà ànẹ́bí ìdìl ìdìl ya ìlà ànẹ́bí láàrin wa o ah, ọ̀rọ̀ yẹn tún fàkọ́ọ̀lọ̀ lẹ́wọ̀ àníbi àṣẹ tó sọ̀rọ̀ tọ́rọ̀ jáde àníbi wẹ́yà kí ló kọ lù ọ́ kí ló rọ́ lù ọ́ a ìdálam ẹ̀dìl ìdálam ẹ̀dìl tẹ́mi ànábì ọba tó wá ṣe déédé má ìdálam ẹ̀dìl ànà tẹ́mi ànábì ọba tó wá ṣe déédé má ẹgbẹ́ bó jẹ́ pé ẹlòmíì tẹ́ bá wà láwùjọ àwọn ni lè bú àgbà wọnyí lè bú àgbà ẹni tó jó lórí yín tó wá dájú kọ́ báwọn náà tó ti ń sọ̀rọ̀ sí gbà èmi ò lójú tí tèmi o èmi ò lójú tèmi bá sọ bá ó sì sọ pé ó di ọdẹ wọn nígbà o oh, ní ti sọ̀rọ̀ ọ̀ndẹ́lẹ̀ táwọn gidi kan kú ìgbé ọ àwọn gidi kan gbọ́ ká dì ọ́ di ó ká ó ní bẹ́ẹ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìlẹ́mọ̀ jòdòdò ló ń sọ ìyẹn máa lẹ́kọ̀ọ́ àti kó lórí sọ̀rọ̀ ni ara tá nǹkan ni ṣé ẹ̀sà ti dìtò lórí náà ó kó fi náà kí ń lóun gangan là ń rẹ̀spẹ̀tì mọ́ ipò yẹn agbọ́dọ̀ rẹ̀spẹ̀tì ipò yẹn tá a bá ti tipò yẹn wọ́lẹ̀ lénìí àbùkù ọkàn lọ́la tábùkù bá ti gbogbo wa náà tá ń ìsìláàmù pàtàkì olórí bí tí ò kó kéré wọn ẹ̀rọ ó gbé láti inú ilé ìyàwó gbọ́dọ̀ pàtàkì ọkọ ẹ̀ ipò tọ́nà fi sí yẹn kése kò tí yẹn tọ́ yẹpẹrẹ kábàáyọ pé ẹnìkan jẹ́ olórí chairmanu ládùúgbò chairmanu community ó lọ́wọ́ tá a gbọ́dọ̀ fún ó lápalẹ́ tá a gbọ́dọ̀ máa fún náà kábàáyọ pọ́ bá lù gbogbo ẹni tó bá ti wà nípò kan sí kejì ó ti ní ọ̀wọ̀ tiẹ̀ tá a gbọ́dọ̀ fún ìmáàmù náà lọ́wọ́ tiẹ̀ tí ó gbà lọ́wọ́ lórí jàmáà pàápàá jùlọ lórí pàápàá lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá sọ̀rọ̀ ká gbọ́dọ̀ já ká gbọ́dọ̀ wádìí dáadáa ó ti di pàmò fẹ́ pé ṣe ṣe ṣe ṣe sọba àwọn báyìí wọ́n tó ń sọ pé sọba àwọn oníkílẹ̀ rí ìdẹ́ tó ń sọ pé tó sọ wọn ò fọkọ̀ bá wọn. lóbi jẹ́ sí pé nú ẹ̀sìn àbá fẹnu sè máa mú ó lẹ́kọ́ níbi tí ọ̀bẹ kọ́ dé nú ẹ̀sìn. ẹ ọ pé àwọn tí wọ́n ń yàn àwọn èèyàn bẹ̀ náà ẹlòmíì náà òkúkú ọba ti rówó torí ìdí eléyìí jẹ́ máa mùsùlùmí ọ̀rọ̀ yẹn gun ànẹ́bí ju àwọn ah, tẹ́mi ọ̀bá wa ṣe déédéé báwọn ìyá àdè táwa ló ń tọ̀ tó lè ṣe déédéé ńgbà náà nínú àwọn nǹkan tí wọ́n fi nira kà lójú ayé ẹ̀ òun nìyẹn wàkàrà yẹ kó wa sọ pé tó ọlọ́ba nǹkan níbi musa o tàkọ́rí uwúdí àbí akisari mi ní ádá fàṣọbarọ̀ títí wọ́n ṣe fún mojú tèmi yìí lọ ó sì ṣe sùúrù ẹ wà nẹ́bí sallallahu alayhi wa sallam ntáwa náà fẹ́ mú bẹ̀ yẹn gbogbo kò táwa gbogbo àwùjọ tá a bára wa bá wá kàn ọ́ wọ́n náà máa rántí kan jù lọ nípò àwọn èèyàn kàn wọ́n náà tó mara mọ́ra ẹ̀sán tó jẹ́ tàwọn tọ̀hún yẹn náà yóò jẹ́ tiẹ̀ náà torí ìdílé ayẹyẹ ọkàn yẹn náà lálẹ́ kàlẹ́ nítorí àsìkò wa pẹ̀lú ògbọ́ ọlọ́run àwọn tó máa tẹ̀síwájú lọ́la náà yàtọ̀ tẹ̀lé abẹ́ náà ọba àlejò ọlá ọba ilé ìtawí náà ọlọ́run kó lu láti tún gbèsè ẹnì kọ̀ọ̀kan wá ṣe àtàwa tá a wí àtàwa tá a gbọ́ wa sallallahu ala nabiyyina muhammadin wa iwa wa sallam alaikum wa wa barakatuhu.